أعوذ بالله من الشيطان الرجيم ولا يعلق قولهم إن العزة بالله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما نتبع الذين يدعون من دون الله شركاء إن تتبعون إلا الظن وإنهم إلا يخرجون هو الذي جعل الليل تأكلوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون اتخذ الله ولدا قالوا قالوا اتخذ الله ولدا سبحانه هو القوي له ما في السماوات وما في الارض إن عندكم من سلطان بهذا أتقوا أتقولون على الله ما لا تعلمون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ala ahụ na-adịlịkwu ma ụwa n'ụwa laụra i ụrụaịla layị a aahụ warụụauaraa laụ a dakrị a ịụ a a lia ụja rtiaaaa حجسا اجعله لنا يا اتل ما اوحي اليك من الكتاب تقربا الى الله تعالى بتلاوته وتكشفا الفاظه وتحفظا لمعاني فإنه من أفضل الأعمال أتفهم مع قلة القراءة أفضله من المت وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة

wà kámúsùn mí àti ní àlàálòun wà àrámú wà mí àtún kàsì bí ohun wà dùwá ohun wà sí tàtò wà sí tó náà wà sí tàtò wà sí tó náà أعوذ بالله من الشيطان الرجيم ولا يعزوك قولهم إن العزة لله جميعا إن العزة لله جميعا هو ألا إن لله ما في السماوات وما في الأرض وَمَا يَتَّبِعُ الذين يدعون من دون الله وَمَا يَتَّبِعُ الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظلم وإن هم إلا هو الذي جعل لكم الليل لتسكنوا فيه جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان انفصال بهذا إن عندكم من سلطان بهذا Àtàkùlúnà alàlọ́ yìí. Kúlé iná lábí na ya bútàrò na alàlọ́ ilẹ̀ kábíbà láyé fúlè òun. Màtà ń fi dúnìyà, sọ́mà ilẹ̀ iná márìjú òun. ثم نذيقهم العذاب الشديد ثم نذيقهم العذاب الشديد بدانا بما قد قال إن تنفع الذكر

bí a ṣe máa ń jò náà ní ẹni tí ń jọ máa rọrùn fún a ìlọ́lọ́hun bá a bá lájò báyìí tí ọ̀jẹ́ rọmọdánù ọba wà láyé kí la fẹ́ sí فلقد به ذكر حبيبي ma adanamimdaị te kiriyị e wdaụ ụlọwụ dịkapụ látara orí rẹ èyí tó ṣe fún wa oore Islam oore ẹ̀sìn oore ìsẹ́mì ìwakù láti èsì di ọdún yìí tí agbára rẹ̀ ò sí lọ́dọ̀ ẹnìkan ju ọ̀dọ̀ rẹ lọ àwa fara ìjókòó albarka tafsiru tọdún yìí ókọ̀ rẹ náà Latifara orúkọ tó jẹ́ pé òun ló tẹ́ dára ní bí èèyàn bá fi ti àtẹ̀gùn yóò mú èèyàn débi tí ń lọ láìkọsẹ̀ ó kọ ọba náà Latifara ìjókòó wa ti tafsirunu Ramadan

olójá mà wípé ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba a máa sí ọkàn láǹfààní ọmọ ń wúlò fún ẹ̀mí torí pé ẹ̀mí a máa dógùn gẹ́gẹ́ bí ìgbà tí irin dógùn ni ọ̀wá sí tí èèyàn lè fi fọ́ ju gbọ́rọ̀ ọlọ́run وأذان في ọ̀rọ̀ Ọlọ́run náà ni ó dé tẹ́tìgbọ̀ kálùkù wa yìí. Èyí tí a ti bá sáábà ní gbogbo ní ọ̀sán Ramadan tí a máa ń gbé àyè yìí gbọ́rọ̀ Ọlọ́run. ọlọ́run abíọ́ ìrẹlọba tí ọ máa jẹ́ nǹkan ọrọ̀rùn èyí tá a ti ń bá bọ̀ ìwọ ló fi rọ̀ á lọ́rùn tọdún yìí náà ọlọ́run mọ́sàlá ìjọrọ̀ á lọ́rùn kọ́rọ̀ àwọn tí ọ máa ké fún wa kọ́rọ̀ wọn lọ́rùn àwa náà ta a máa gbọ́ ọlọ́run jọrọ̀ á lọ́rùn torí kò síyàtọ̀ nú àwọn tí ń kàá fún àtàwátà ń gbọ́ oore tí ń bẹ ń bí alukùránù nù àtẹni tí ń ké àtẹni tí ń gbọ́ ṣẹ̀ríká ní fìlà ajé bákan náà ni ìlàádà wà ó sì rí wájú ọlọ́run àwa arawọ́ sí ọ nínú àánú rẹ ọlọ́run àmà ìwọ́lọ́mà ìwọ ló nímà ìwọ ni máa ń bẹ lọ́dọ̀ ẹ tó fi máa ń ma àwọn tó bá wù ọ́ à ń bì ọ́ igbá àyà wa ọlọ́run sí payá rẹ̀ fún mà èyí tó ti fi ma wá àbì ọ́ mọ́jà gbàgbé ọ́ gbogbo èyí tá a bá mà sinima tí ó ṣe wá láǹfààní ọ̀la àti tóbi ìrẹ́ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ la fẹ́ máa wọnú èyí ibùdó ńlá ni torí wọ́n lọ ma ń tó ń sọ ẹnìkan tó mọ́ ò sí ìwọ́lọ́mà ṣùgbọ́n ọlọ́wọ́ máa fi ma àwọn kanú àwọn ẹ̀dá rẹ̀ náà náà làwọn tí ń kọ́ wa àwọn àlùfáà wa àwọn tó ti lọ àwọn tí wọ́n ń bẹ inú tó fi ma wọ́n táwa náà ń jèrè lára wọn òun la fẹ́ máa wí ọlọ́run mọ́sàlá ìfìkùnkùn rẹ̀ sí o orúkọ rẹ̀ náà la fi ń bẹ̀rẹ̀ a sì fi ń wásọ́ wó lọ́dọ̀ àṣetọ́ torí ẹni ibi ni alfáà wa wọn ní àṣẹ́bí ní èṣù kìí sẹ́rẹ̀ iṣẹ́ rẹ̀ ní kọ́ máa bá ń tọ́dá jẹ́ owó ìtún tí ọ̀dá kìí tún sí ń tọ́dá ní máa ń bàjẹ́ ọlọ́run mẹ́jọ ọ̀rọ̀ àyè lọ́dọ̀ wa gbogbo sẹ̀mí ayé kálùkù wa ọlọ́run lésù jìnà sí wa ọ́ àbàgbé mọ́jà ní lẹ́bí torí máa ń èèyàn ìyàwó tó gbélé tó ń kì kó kírun tí ó kí ọmọ pé lóhun èsè èèyàn ìṣù lọ fẹ́hùn ìṣù ní ọmọ tó ń fà tí ó fà èṣù ti wọnú ẹnu ìyọ̀gbọ́dọ̀ wọn máa forúkọ ọlọ́run wá sọ ń gbogbo gbáà obìdórí gbogbo ẹbí èèyàn yọ máa bẹ lọ́run rẹ̀ ọmọrà ayè lọ́dọ̀ wọn ọlọ́wà fi tóbi rẹ̀ bí ọ́ lórí ìjókòó wa yìí mọ́jẹ̀sù ayé ààyè mẹ́ọ̀ gbọ́ntá máa wí mọ́jẹ̀ kí ṣètánù ọgbà hàn wá sọ̀rọ̀ tí ọ máa lè máa sọ àdúpẹ́ ọ̀pẹ́ dídúwà gbọ́dọ̀ máa ń ráwọn tí ń rán sí a iṣẹ́ tí wọ́n nú wọ́n máa pàtàkì ọpẹ́ gbogbo bá ti ń ṣe nǹkankan fún àwọn akọjá mẹ́ láì dúpẹ́ alùkọ́ránù kọ́ à ẹbí náà ló fi ròyìn ló fi ròyìn ànábì Ibrahim Sùrátù bí Ibrahim òun nìkan ni lóòótọ́ ṣùgbọ́n káàná wọ́n máa sa ń kọ́ bèta ìjọ ní ọlọ́run ní ìjọ ní Ibrahim àbòsẹjọ́ nìkan èyàn máa jẹ́ nìkan tí ó sì jẹgbẹ̀rún èèyàn lọ ọlọ́run ní bá ti ṣe ànábì Ibrahim nìyẹn mo ṣe rí kí ọlọ́run lánàbì Ibrahim ìjọ ní ṣe wá ṣe ìjọ lásán akọ́ ní ìtànìláàyì ẹni ọ̀darí ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run tán kó ní ẹlẹ́ òní ìdàwà láàmú lónìí àdarí ẹ̀mí wa sọ́dọ̀ ọlọ́run tán kó máa bá a ṣe ń darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ àtúndarí ẹ lọ́dọ̀ ẹlòmí ẹlòmí ti mẹ́dẹ̀ ẹgbẹ́ ẹ̀gan lọ́lọ́un gẹ́gẹ́ kìkìdá àwọn tí wọ́n ń pọ̀ lọ́un méjì mẹ́ta lọ́kan nìkan tí wọ́n mẹ́dẹ̀ ẹgbẹ́ wọn lọ́lọ́un gbogbo ọgbà tí ń tí wọ́n ṣe fún ọ bóyá ń dì fún ọ ọwá jọ lójú ọ̀ ń sọ lábọ́ ọba ti jí láàárọ̀ ó ti mẹ́dẹ̀ ẹgbẹ́ lọ́lọ́un ọ̀fẹ́ jáde lé ọ̀gbàgbé ẹ̀ ọ̀gbàgbé ó ń dè ó dè mọ́dí ìlò fi gbà pé àlọ àtàbó fi dùn ó ti mú ẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ lọ́lọ́hun tọ́rọ ó ti gba ẹni tó ṣe fún ọgbọ́ ẹbẹ́ tó máa ń kí àmàbá wa nù àmàbá tágbára náà àwọn alágbára lé ó sì ń kírun ó tún júwe ẹnìkan ní pé ilẹ̀gbẹ̀ ara lé ẹ lẹ́yìn ọlọ́run òníwo bọ́ bá mú ààwẹ̀ ọrùn àwẹ̀ lọ́rọ̀ o lóbijó orí mú ọrùn ẹ̀ lọ́rọ̀ ìráníwọ̀ lọ́gbà àwẹ̀ ní ẹni tó tún ẹ̀ lọ́lọ́run anábì Ibrahim láńkì ìta fi ń dúpẹ́ ọlọ́run ní ọmọ ni ọ́nà ìta lílà ìhà ní ìpa ọ darí ẹ̀mí ẹ̀kú ò níbi gbogbo jágbàjàgbà ayé táyé darí ẹ̀mí sí lónìí gbogbo wa là ń rò pá wa la lè gbìyànjú ọlà kálùkù wá ń wá oníranran ọ̀nà láti fi kọ́rọ̀ ọjọ́ bàbá ń jẹ́ yìí tí ó pẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀lẹ́kún àkọ́ àkọ́ bẹ́ẹ̀rẹ̀ nǹkan ní ìsinjẹ́ ní pos wọ́n pàwọ́ òní torí wó lè bá káàtì lọ́wọ́ níjọ́ tí wọ́n bá wá tí wọ́n náà bá lọ́ọ̀dọ́ wọn gọbẹ̀ ni wọ́n tàbí owó bẹ́ẹ̀ ń bá yé lọ́nu ẹbá wá bí léèrè pé fọmọdá àní owóró ọ̀nà àfowó ra ni ó bí ọ̀ ẹ̀sìnú ṣe ń tọ́ ọgbà lọ́dọ̀ báńkì ṣe lọ́ntà àtẹ̀ láwọn náà fi lé fún ọ ṣe bí ṣe dájú ẹnu nígbà fi lé ibi ọlọ́run ti mú ẹ̀dà ọpọ̀, kò síbi tí ó ti lè múyàn ibi tí ó ti lè múyàn ibi ó ti yóò rí kí ọlọ́ àtàánú ẹ̀ tó yàtọ̀ sọ́nà owó ọlọ́run lè má ṣe fún ọ tí ó pé wọ náà ti dájú àwọn ẹ̀dá mi ọ̀sàánú wọn ma ń láyà rahamu ẹ̀tọ́ náà bá lójú àánú lójú ọlọ́run ní ìsàánú wọn ọlọ́run kí ànábì yìí ọlọ́run lọ darí ẹ̀mí ẹ̀ àfi ń ni àwọn ń kàwà ọlọ́run tí a jọ lọ́pẹ́ gan kọlọ̀n jáwà náà lè jùá ọlọ́run ní wà nígbà gbogbo àwọn òbí ẹ̀ tí ìyẹ́ àwọn èèyàn ń owó ọba wọn sé ọlọ́wọ́ ní brahma ò sí imí náà ni mo ṣe rí kò àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́ wá bí ìdákẹ́ ìròyìn ẹ̀ ọlọ́wọ́ ní bá rí táà fẹsẹ̀ lọ́nà nínú táàrí lára ẹ̀ tàbí fẹsẹ̀ ọ̀nà nú ṣáàkìrá lẹ́ànù brahma ọmọ jẹ́wà tí fún ariwo kò sówó táyé ń pa ó tó ọmọbọ́lọ̀ gánú níjọ́ tí ò lè báyìí jẹ́ pariwo pé ọlọ́run sẹ́dẹ̀kùn ẹ̀ sọ̀rọ̀ mú ọwá kùdí ẹ̀lẹ̀ ń ké káàkiri ìmọ̀ bí lọ́ọ̀nù ni a máa fi gbogbo ẹ̀dá wo ní ìtí máa retí tó bá lè báyìí bó ṣe lé o ní kún ká àfaradà pẹ̀lú ẹ̀ bẹ́yẹn bá ti wá ṣe ìkẹ́ ọlọ́run súnmọ́ fi ó le ahun ní ọ́tẹ́lẹ̀ òkú ní dáadáa tó ṣe ọwá ti á sásábẹ́ cashless ibẹ̀ lọ sásí bá ti bèèrè ìyàwó bá ti bèèrè owó ní ìsìn ìbọn náà rí pé ò sí káàsì ibẹ̀ láyé wá gọ sí nìsìn ọlọ́run òyìn ànábì Ibrahim ọlọ́run ní ànábì Ibrahim ma ṣáàkìrọ lè àánúwò ní gbogbo òdẹ̀dá tọ́lọ́run bá ṣe fún ìmá dúpẹ́ ẹjọ́ àánú ọmọ dúpẹ́ mẹ́yàn bá ń lè dúpẹ́ láàrin bẹ́ẹ̀ni bẹ́ èyàn bá lè dúpẹ́ èyàn náà máa rí pé nǹkan wọ́n máa yàtọ̀ pé èyàn bá lè dúpẹ́ àfáà ní tí ó máa dúpẹ́ ọ̀nà oníkọ́lùbá wà kọ́lẹ̀ bá aláwọ̀ sáà ń gbogbo ọ̀nà ọmọ rẹ̀ ní bọ́ sílọ ó ní a máa dúpẹ́ wọ́n kò ṣàkíyà lè lẹ́yìn ìkọlẹ̀dá àwọn àṣẹ̀dá ń gbogbo ọ̀nà Àdá wọ́n lè yí Èyàn máa dúpẹ́ ọlá Ọlọ́run ìdẹ̀ra rẹ̀ tó bá ṣe fún mi, nínú ẹ̀ náà ni ìjókòtà tó rí jòyì. Ọlọ́run àdúpẹ́. Ẹgbẹ́ ìlàjókòó bí ìgbà bá ṣe rí tó lé tó ta wípa lè rí nǹkan tá jẹ́ sáàrì. Àti ìlò tànà náà, àbá àti tànà, ọlọ́run fún àti ó sì wà. à. rẹ̀ máa ń bí dáàmà àti òkú rẹ̀ àyàmọ́dí sí ìrìnlẹ̀ rẹ̀ máa bí dáàmà rẹ̀. máa ń wà lékún

ó bẹ̀rẹ̀ kó tí mi àtẹ̀yìn náà bá ń wá tàà bá ń wá ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run kọ́sàwá nínú òkẹ́ kọ́sàwá lẹ́sà nínú oore kọ́sàwá lẹ́sà nínú fàyàbálẹ̀

tó dípé máa ń dúpẹ́ fún wa ọlọ́run ti dáwọn ànábì ọlọ́nu ẹlọ́dọ́ núhù náà ìsìrá ẹwọ̀gbọ́ ọlọ́run ròyìn wọn nígbà ń ojú omi tí gbogbo èèyàn ti wò kọ́kọ̀ ó gbìn lọ ọkọ̀ tí igi nínú ńlá ìgbà tí èèyàn ebi lọ mọ́rò tí ò fi bá bàbá rẹ̀ gún ńgbọ́ ànábì ní wùlọ ma mọ́ ma bọ̀ wá gún ọkọ̀ ọwọ́ ń wo bàbá ẹ̀ pé rẹ̀ẹ̀sì ma jẹ́ǹsẹ̀ bàbá nínú ẹ̀kún mi tí mo rí yí níjọ́ tẹ́ǹkà tẹ́ǹkan igi magi inú ẹ̀lẹ́wà ní kí n wá wọ̀ sàáwì ilá jàbàlẹ̀ èmi ò ní bà yí wọ pákótẹ́ tòjọ́ yìí orí òkè tó tóbi tó ga yìí orí ẹmọ lọ ẹwọ ọpọlọ ẹ̀ tó lò ọpọlọ tó dáa ni nítorí pẹ́njú ti dáyé kọ̀gbọ́ wí pé àgbàrá wọ́ òkè lọ rí àbáhànà gbọ́rí kọ̀sẹ́lẹ̀ rí Ọkọ̀ ọlọ́run ní ọmọ ànábì inú wúlò tó fi wò pé omi lè wọ́ pákó lọ, ṣùgbọ́n omi ò lè wọ́ kíni lọ, kò lè wókè lọ, sàáwí àjàbàjá. Orí òkè mímọ̀ ń lọ, olólè ìgbà mí níbi omi díwọ̀ bàbá ní ìsàkó. Bàbá wọ́n sọ fún mẹ́ pé àti ọlọ́run lélé yìí. Ìwọ́n lè máa wò pé omi ò lè gbókè nígbà ọlọ́run ọ̀bá ti ìpálátẹ kó gbé. Àṣẹ tó jẹ́ àṣẹ lọ́ní. Kò sí tọ́lọ́run máa fi káàbọ̀ àti núùnú ṣe tí ò ní ṣẹlẹ̀. bọ́lọ́wọ́n bá ti ní kó gbé yóò gbé náà bí o lè gbé tẹ́lẹ̀ yóò sì máa gbé bọ́bá sì ni ọ gbé bí bá ń gbé tẹ́lẹ̀ kò ní lè gbé ẹgbẹ́ rọ́pẹ̀ tí máa ń dùn nǹkan tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ níjọ Ibrahim fẹ́ ọmọ pàṣẹ tí ń pa fóhun kóhun ọkọ ma ní pàṣẹ fún ọ̀bẹ pé ọ̀gbọ́dọ̀ du ọmọ ó tún wá gbé lórí àpáta tó ń pa oyún ó sì ń gbé àpáta ọ̀bẹ tí ń la àpáta tí ó sì lè gé ọrùn èèyàn àti ọlọ́run lè yí tó ń rí in tó sì lè làyàn ń bẹ̀ kò sí Àbẹ̀ni ọlọ́run bá pàánú. Ọlọ́run ni wọ́n tí ìsọ̀nà débì kan ọlọ́run láàpàṣẹ fún akọmi pé èyí tó mọ̀ ń bá bàbá ìwé ó tó àádàbẹ́ ìnáwó máa ní máa ní ẹkún mi, ó ṣòyà láàrin bàbá àtọmọ fọ́mọ́ ti dẹni tó gbígbé lọ́nà tókètókè lomírùn án ọlọ́run wá ń kí orí ọpẹ́ láwà àwọn tí wọ́n wá bá ní òṣọ̀kalẹ̀ tí wọ́n bá gún ọkọ̀ ìlọ́lọ́run wá ń kí Ọlọ́run wá ń kí ànábì inú ohun, ọlọ́run láwọn ta sẹ́kù, tàbáwọn ta ń sọ̀rọ̀ wọ́n ń bọ̀ fúrí ànábì taa parun, àrọmọdọ́mà àwọn ta gbégun ọkọ núhà Àwọn náà ta ń àrọmọdọ́mà àwọn ta gbégun ọkọ núhù Àwọn tí Ádámà ń kó bọ̀, tàbá ń pẹ́lú Ádámà ń bàbá wa, torí wípá wọn tí a ń sọ lọ́kùnmọ́ ọkọ̀ ojú omi àtàrà Ádámà ni a ti wà ní. Àwọn tí Ádámà ń kó bọ̀ lójú ayé inú wọ́n ti bẹ́kùn mi lọ. Ẹkùn mi ti gbé à lọ. Ẹnu àwọn tó fẹ́kùn nú èèyàn tí wọ́n bá sọ̀kalẹ̀ mẹ́ta ni wọ́n máa sábà ámù sáàmù yáfù àwọn ní a bá tẹ́kù àrọmọdọ́mọ àwọn wá ní gbogbo wátàkù lónìí ọ̀fẹ́jú ń pẹ́ nìkẹ́ na léyìn ẹni sáà ń bá bá tí wọ́n mọ̀ lọ́mọ léyìn tẹ́jọ ń gbé lẹ́sẹ̀ ma àwọn olówó ìṣe ìwọ̀n ìṣe ìpínlẹ̀ ó àbẹ́ẹ̀kọ́ ah, àwọn ìṣe ìpínlẹ̀ àmàrà wa màwátà jẹ́pínlẹ̀ ò lè jọye eléyìí wúlé bàbẹ́ lọ bí ọmọ lé bàbá rẹ̀ kó wúlọ ọba wú ẹ̀dẹ́ wọn ọwá wúlọ pé ilé yìí jẹ́ ti bí yìí rẹ̀ o Ìgbẹ̀rẹ̀ tó bàjẹ́ láyé bí Yorùbá kàn sí gbójú ìrẹ́kanáà gbogbo wà nígbàtí ń fẹjú ló di pé iná rí ibìkan ló ti wá ìrìnkìníkan lélẹ́yìí ìgbà lélẹ́yìí ní a bá ń tún gbogbo wa ibìkan náà lórí yàtọ̀ amáni àmàlì ọlọ́run ọmọ ní tàbí tẹ́lẹ̀ òfin núhù ádámà ní ń kó ọbọ̀ tẹ́lẹ̀ tó parí lórí núhù àwa nínú wò máa kó lọ kí gbogbo ẹni títún bẹ láyé ó máa jẹ́ àrọ ọmọdọ́mẹ̀ ọlọ́ní ìta àfi ṣe fún ni wípé náà ọlọ́lẹ́ni ọba ti jọ́ lọ́pẹ́ àìjẹ́ wọn parun tó Òtọ́lọ̀ bá ọ. Wọ́n bá fẹ́ máa sẹ́kù bí wọ́n bá lọ tán, bó sọ ọmọ lọ́lọ́run fún ọmọ dúpẹ́ lórí ẹ̀. Bó sọ owó lọ́lọ́run fún ọmọ dúpẹ́ lórí ẹ̀, bó sọ àlàáfíà ni máa dúpẹ́. Àlàáfíà wọn ò di fi ṣe fún Núhùn, àbẹ́lẹ̀ ni o. A máa dú lọ náà ni, a máa mọ́rọ̀ ọpẹ́ wá díẹ̀díẹ̀. mo Tafsiru ká tó máa tó lọ abádọ́dọ̀ náà a ń kí àwọn ànábí ọlọ́run tí ó jọ lọ́pẹ́ ní ẹwọ ìgbà tí na náà wo gbọ́n tọ́lọ́run sí ọdún náà sọ bọ́lọ́run ó lé mi èmi ni ń bá bó ṣe wù mí ọlọ́wọ́ ọba mi àwòsí ní kò sí tó kù tí máa béèrè lọ́dọ̀ rẹ ni wípé máa fi nù mí fi nù mí àwòsí ní máa ṣe nírọ̀rùn fún mi ana aṣúkúra ní ìmọ̀ṣàkà jẹ́ lè máa dúpẹ́ ìdẹ̀ra rẹ tó ṣe fún mi Wọ́n mọ̀ pé ibi ọpẹ́ ibẹ̀ lórí èyẹ ti máa kọ̀. ọlọ́run mọ́sàlá ìsìnwà lẹ́rú tí ọ máa dúpẹ́ ọlọ́run mọ́sàlá ìsìnwà ẹ̀fà abinúwà fi ń dúpẹ́ ní o a tó máa dù lórí lábá lọ́rọ̀ ọ̀pẹ́ nìkan láà sọ àníyàá di kùránù tí wọ́n já fún a àti àti kí a nínú kútúbà fún ti Ramadan ọlọ́run adúpẹ́ oṣù náà o ti tẹ́ lóṣù bùkún a sọ nínú inú àwọn ọ̀rọ̀ ta ti sọ nínú Ramadan ọdún iná ẹgbọ́lọ́wọ̀n ọba sóore mí fún ta yọ oṣù yìí oṣù yìí nìkan ló fún a ó ti gbogbo ń bẹ̀ àtànà nìkẹ́ tí ń sọ kalẹ̀ ọlọ́run mọ́dàwọ́ kẹrẹ dó lára ẹni kọ̀ọ̀kan wà akíwògbà ẹ̀yìn bàbá wa tí ọlọ́run fi àánú rẹ̀ dá àánú rẹ̀ fi ń dáṣẹ́ olóore yìí lẹ̀ bá ń dúpẹ́ o ọlọ́run lémi ni mo dáadáa èmi ni mo dáa ń tẹ́ bá ń pè ní dáadáa èmi ni mo dáa nínú àdísù kúdùsì ni náà làbí khalaqtu li khaira èmi mọ́ dáadáa tẹ́wọ̀n gbó dáadáa ọwá ní wà tó bá lè mọ́ ní khalaqtu li khairi ọlọ́run ní bùkún ní fún gbogbo ẹni tí mo bá dá nítorí dáadáa lẹ́gbẹ́ dáadáa níta àmá sọwọ́ tọwọ́ wọ́n àjẹ́ráìtù ala khaira ala yadayi hmm tí mo lọ́ tún máa rí dáadáa sí ọlọ́wọ̀ àti ìdáalé ọlábùrú tẹ̀ ń wò náà èmi mọ́ dáa ọ̀nà alákìtò ṣára èmi mọ́ dáa burú tẹ̀ ń wò ṣùgbọ́n fàwọ́ inú lè mẹ́ni alákìtò lè ṣáré gbogbo ẹni báyé pé mo ti ń gbáriwo gbogbo ọba ti dé ètò ma ń rú ni ọlọ́run lọ dábẹ́ òun náà kọ́ dáadáa náà ma wo òun náà sí nígbàtá ọlọ́run wá ní ìwàwẹ́ inú súnmàwà inú súnmàwà ẹ̀ egbé nígbà mẹ́ta kọ́ ma bá gbogbo ló wí tẹni sọ́dá nítorí aburú gbé náà mẹ́ta fún gbogbo ẹni sọ pé ọlọ́run sì sí bẹ́ẹ̀ wàkáyè hmm. mẹ́ta lọ́wọ́ sí gbé tí ẹ̀ ó fi kọ́ alẹ́kọ̀ọ́ pàá gbà fún ìdájọ́ ọlọ́run ni bó lọ́mọ́ lọ́n ti adálàmà ní báyìí ló gòkè ọrún kọ́ lọ́bí ṣọ̀bọ̀ lọ́n lérí bó ṣe ṣe wọ́n kèé ṣe pé wọ́n lọ sọ fún ọmọ dúpẹ́ ni bá ṣe ọ dáadáa tó dáadáa ọmọ dúpẹ́ ni ni ó lọ kánú àwọn àfáà wa tá a ti lò náà ní rọ̀bọ̀dá ló ń bọ̀ ló fi kí ó ní bọ́lọ́run bá ṣe dẹ̀ra fún ọ ó ní ìdẹ̀ra ìdẹ̀ra tó ń wo nakman bọ́lọ́run bá ó ní ọlọ́run bá ṣe dẹ̀ra fún yàn kéèyàn ọmọ rí bí ìgbà pé ìyà kan bẹ́ ń pamọ́ yọ kankan fún ọ ọmọ bẹ̀rù ọmọ bẹ̀rù torí gbogbo nǹkan ló nídàkejì ní mẹ́lọ́dọ̀ ti ẹ̀ tó bẹ́ẹ̀ nìkan pé bóun ló ṣe dá ò tí ẹ̀ tún dá ìwọ lọ torí bó wọn ọba yípadà yóò yípadà sí dáadáa ìwọ tó rí pa ọ̀dá jùlọ tí ọba yípadà àìdá ló yípadà sí lọ́wọ́ gbọ́dọ̀ nìkan gbọ́dọ̀ nìkan sí ẹyẹ gbọ́dọ̀ nìkan lọ́wọ́ adúpẹ́ fún

láti gbàgbé pọ́ dá wà láǹkanlẹ̀ ó náà ti kọ́ ní ìgbà tó fẹ́ lò láńlò yìí ta lò ń ta ní so lè dá nǹkankan sí ta ní Buhari ẹbọ́ náà tún padà lọ pọ́ wọn láìpẹ́ ọlọ́run lọ́bẹ̀ àwọn ní ó ń lo

àwọn ló fi lò gbáyìí olónìgbá olónìgbá ó gbá ń káà kì lọ gbẹ́lá máa rí ó lù àwọn náà gbà mí bó ṣe fẹ́ gbà wọn orí mi ó gbà táà mọ́ mú fántà ní sùkú lọ́fẹ̀ẹ́ ìbá nǹkan ló sì jọba lọ tí wọ́n gbogbo mú fántà wà fún àṣìsanwó sùkú àṣànkán ó tó wọ́n tó òun ló àwọn ilé òkè rí nǹkan wípa wọn ní dáadáa ń ṣe owó ìyá mìíràn báyìí èlò owó ní bẹ̀ǹgbà náà òṣòwò ẹ̀bẹ̀ bàbá ọdẹ́ ìmọ̀ fa lówó oṣù pọ̀ náà ẹpẹ́ni sì ẹ̀yẹ bàbá ẹmọ́sọ̀gbà tí ẹjẹ́wọ̀ ọmọ tó máa sọ tí a ṣe ẹmọ̀ pé nǹkan ti tí a ó ti tí a ọlọ́run ló ní ìgbà ó lọ àwọn náà fún ní ẹmọ́ pariwo èèyàn ẹmọ́ pariwo èèyàn ọlọ́run ní ká máa bẹ̀ ó dá máa bẹ̀ ohun tààlà wọn ọ̀rọ̀ ara tí a gbó òyìn kò yíyàn bọ́bá ayé èèyàn ni èèyàn atẹ́rí tí ẹrù wàmbà <laughs> oríhùn ni ẹwà dìlé ìtọ́mà lè láyé bí ipò kọmọ sí gbogbo tí ń lè lẹ́yìn ipò lọ́wà ó ẹsẹ̀ rí akọjá lálìkì àmà tí wọ́n fi ní ọmọ bí ọ èrè bó ṣeṣe wọ́n àjọ ọlọ̀ náà ní gbogbo ẹni ọjọ́ ọba ọba nìkẹ́kọ́ ọ̀nàdébù mi wà náà tí wọ́n dàdó ọ̀nàdébù lè alórírì ó ní jẹ́ lọ gbogbo pọ̀ láyé lè má mú gbogbo àhá ọ̀nàdébù wa mìírí báyìí kan ti ta àjọ wà mẹ́rin lẹ́mọ́mù gan wọ́n dàdúró bóò ló ṣe ṣe jú ẹ̀ wà jẹjọ́ ìmọ́mù mi ọ jẹ àtàǹpàkò dégmọ̀ mìjọ kàbámadè pé kí mọ́ jà fún tí jẹ́ sí sí ògbẹ́ni ọwọ́ ń pọ ayé ankob ní ó fi gbé àdìdè ó fi mọ́ ni déédé tí wọ́n bá ṣe ní ó tún wọn ẹ máa bẹ́ ni tọ́ bọ́ wà ń pò ẹ máa bá sunkún ni kèése tí èèyàn máa láti sàdúrà fún ọmọ ìyá wa tó ẹsẹ̀ bọ̀ tó ẹsẹ̀ tó náà lákàbọrùn ní ìṣe ọlọ́run bá ní kún lọ́wọ́ Ọjọ́ orí ṣe kógún ayọ̀ ọ̀lànà ọlọ́run ẹzẹ́ nǹkan kéèké o ẹjá lọ́nà alùkùnrán nítorí àsìkò tí ń ó ti lè àbá kàtẹ̀ ẹ̀já kẹ́kẹ́kẹ́nu kùnrán ibi a ti sinmi ọlọ́wọ̀ àràwọ́ sí ọ alì ilimu jàlàjàlá lòó العلم للرحمن Ìwọ ló nímà, kò sẹ́ni tó nímà kan lọ́dọ̀ jùrí ọlọ́run ọba lọ. Wọ̀síwá òfin jà láti ìyà tẹ̀mọ́ Léèyàn bá lọ́wọ́ fẹ́ bọ́ lọ́wọ́ ọba, ọfẹ́ bá ṣe kàgbà. Lórí ìgbẹ̀mẹ́ tí máa fi máa ọba wù. Àwọn àràwọ̀ tí ọ ìmà náà là ń béèrè lọ́dọ̀ ẹ fi mọ̀ wá bàbá wá máa tán ètò ti já mà yóò lè rọ̀ wá lọ́rùn ká máa rí wí ká máa rí lò wàyí yasára lọ́wọ́lé kẹrì ìmọ̀bẹ̀ fọ́dílé yìí وأدركت أعلى للعلوم وللحكم وأدركت أعلى Ọlọ́wọ́ ọba ara wọ́ sí ọ ìwọ ló fi máa má gègé. Gègé tí ọ nǹkan ń kọ tẹ́lẹ̀, ó ti pa láṣẹ kọ́ máa kọ nǹkan, ó sì ń kọ. Alámàlì ìsáà náà máa làmù anábì wa Muhammad lọlé ọláàfà láti sánmà ní kò ní tí à kọmọ kọ kọmọ kan ó sì jọ máa làmùyà anábì adama àtànà náà kọmọ ìwọ lọ́jọ́ ọmà in tí ó mà tẹ́lẹ̀ ọba náà làwọ́ ń sí wá fi mà wá fi mà wá èyí tó ti fi mà wá má jẹ́ ká gbàgbé ẹ̀ ránúkòrò owó kàá ránúkòrò owó kàá ìlà máa إنه يعلم الجهر وما يخفى Ibi tí a ti simi ní ẹ̀sìn táà tún fi wọnú ẹ̀ lọ́dún yìí, ó náà ni Sóràtù Yónus, àìsí sọ̀rọ̀ ànábì Yónus ṣùgbẹ́ yìí ń gba fẹ́ wọnú ẹ̀. àwàlá adúó lórí àyà karùn-ún lé ní ọgọ́ta ìbẹ̀lẹ̀ ọlọ́run tí ń fún ànábì lárọwà ó ń tù lójú ọ̀rọ̀ nú látara ń tójú ẹ̀ kàn lọ́dọ̀ àwọn kèfèrí maka wọ́n dà láàmú pọ̀ wọ́n lè kiri wọ́n lè lókò wọ́n sọ̀sọ̀kúsọ sí kí ló tó kápẹ́ èèyàn wèrè wọ́n tún lọ títí wọ́n ló kù ìdání ọkọ̀ pè ń ya gbọ̀yá wọ́n rí wípé ń ṣe àwọn nǹkankan tí ó yàtọ̀ sí tí àwọn ń ṣe táwọn ò lè ṣe tó bá jẹ́ pé léò ní àjẹ́kókù ìdániọ́ níjọ́ àlùkọ̀ánù dé tí tó ké fún wa wọ́n tún ní ṣáìrù ni wọ́n lákọrin ní akọrin orin lọ

wọ́n dà láàmú bọ́bá dúró mí ọlọ̀ pàdé ẹ̀ ẹ̀mẹ́jọ dúró mẹ́jọ ẹ̀mẹ́jọ ọ̀sọ́ kankan bẹ́ wọ́n sì lágbàrẹ̀ láti ṣe ọwọ́ ń bà náà bí ọ̀sẹ̀gbóyọ́ mọ̀ bàyànú jẹ́ ọlọ́nirẹ̀ ànábì wà láàyà zùú kaka olùhùn Wàlá yà àjúta wọ́n lè rọrùn ọlọ́ọ̀nìrẹ̀ ànábì mẹ́jẹ̀ kó kó bànújẹ́ bá ọ àwọn ọ̀rọ̀ ọkọ̀ gbákùngbé tí wọ́n ń sọ fún ọ mẹ́jẹ̀ ò jẹ́ ìbànújẹ́ Orí ànábì. Ọlọ́run fọ̀rọ̀ òṣè tẹ́sílíyà àti tẹ̀bùṣírù. Ó fi tutù ọkà ànábì. Ọdẹ̀ fi dùn nú. Kánábí ó lè mà wípé

àwọn ọmọ ti yáwèrè kọ̀bánú ọlọ́run ní májì ọ̀pọ̀ ọ̀nú jẹ́ ìnàlẹ̀ zátàlẹ̀ láàyè anábi wá ń wò wípé kò ní òṣè ní ìbàmí nú jẹ́ àwọn tó jẹ́ pé gbogbo títóbi ọwọ́ wọn ló wà bó o ní ṣe wá àrò ẹrù tó gbélé mi lórí bó ní ṣe rí rùblà wọ́n tóbi ọ̀rọ̀ tí bá ń sọ torí títóbi wọn ọlọ́wọ́ fi ó yí ànábì ọlọ́nirẹ̀ ànábì kápá tóbi kásọ̀ wípé bá bá dojúkọ nǹkan ábòrí ẹ̀ ọlọ́nlémi ọlọ́run ni mo ní kèé tàwọn kèfèrí lónìí nẹ́lẹ̀ zátàlélà ìjẹ̀rẹ̀ ọlọ́ní gbogbo tí ń ṣe títóbi pátá ọlọ́run lémi ọlọ́run ni mo ní mọ́rọ̀ wípé títóbi ń bẹ lọ́dọ̀ àwọn kèfèrí ọlọ́run lémi ọlọ́run ni mo ní títóbi ẹ̀wọ̀lọ́ alùkùránù ọ̀takùra wọn ó nínà lè ìsátà lè láàyì jẹ̀mí àà

èmi ọlọ́run nìkan ni mo ní tàbá tó wá fi òórùn èdè táa fi wò nínú àgbọ́yé èdè nítorí àti fààyé títóbi ilẹ̀ fẹ́lòmíì látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ò sébìl hasiri ọ̀sọ́ pé lè láàyè lè ìzátù jẹ̀míyàn ó ní ìnẹ̀lì ìzátà lè láàyè ká lè mọ̀ pé ó tún lè sí bí tóbi náà ti sọ́dọ̀ kíni ẹlòmí irú ẹ̀lẹ̀ yìí tàà kéhùn tó ní èmi ọlọ́run ni falẹ̀ láàyè lè zátù ọlọ́run ní èmi ọlọ́run ni mo ní títóbi wà lè rọ̀sùn nígbọ̀ ní Olójíṣẹ́ mi náà ní ó ní tí tóbi, wà nílé mọ́mí ní àwọn mọ́mí ní tí a gbọ́ lọ́n gbọ́ àwọn náà ní tí tóbi. Ọlọ́run náà fi kí wọn mà nítorí pé wọ́n máa rí tí ò sówó lọ́wọ́ torí pé ẹ̀kọ́lé ńlá bí i tí wọ́n tí wọ́n ń fa jẹ́ ń fi jìbìtì àti wàyó tí wọ́n fi ń kó ọrọ̀ ọjọ́ tí ọ̀sẹ́sìn ti ń darí wọn wọ́n wà máa fojú yẹpẹrẹ wòyí ọlọ́run ní tó ń ti bẹ́ẹ̀ ṣe níyẹn tẹ lẹ́sìn ọlọ́run lẹ́yìn Àti òṣèun, àti tí ń bẹ̀m̀bẹ̀ ni wípé títóbi tànábì àti títóbi tàwọn òjíṣẹ́ kọ̀dá dúó ìsà tí wọn àlè ìsàtù bì láàyì ni fàíyà lè ìsàtù lè láàyì. Gbogbo tá a bá pè ní títóbi tó jẹ́ pé ń tó fún yẹn títóbi yẹn, ọlọ́ni ajẹ́ sí pé títò omi ti di sáni ó ti di tọ́lọ̀ ó mẹ́ pé gbogbo títò bí ànábì àti títò bí tàwọn kíni àwọn múmi ní tálóní nítorí wípé alè ìzátù billahi yíyà lè ìzátù billah ọ̀yàtọ̀ síra wọn Alùkùránù èé takora wọn Ọlọ́run lẹ́mi mo ní títóbi. Àwọn tí èé jẹ́ títóbi ọ wà fún èèyàn tó fúyẹ́ èèyàn láyé. Sọ́sọ́ èèyàn di fúfú yẹ́. Àwọn àfẹ́ ẹ̀sìn sàṣàjọ àwọn nǹkan díẹ̀. Mẹ́yìn ò rí ká mú kọ́ tó ní nǹkan. Tí kan nú àwọn nǹkan mẹ́ta fẹ́ máa kàyọ́ ọba ti sínú ìsẹ̀mí ayé ẹni títóbi náà ó ti dẹni tóbi ó lè máa ríra rẹ̀ pé ẹsẹ̀ mokú fíìmù sàákiri ọwọ́ rẹ̀ nìkan tó fẹ̀ sínú ọkọ̀ ìdáwò pé àwọn tó lọ́nu tó gbáyé fúnre ìyàlà wọn lọ́kàn jẹ́ ó jíyá tí sọ tí ìkanu tá a fẹ́ kàyé ọba ti sí ẹni tí tóbi náà àkọ́kọ́ ń bẹ̀ òun lẹ́bọn wọ́n wo sẹ̀mí ayé tí ọba ti sẹ́bọn bẹ́ẹ̀

Arab. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n mú ògédè gbé màálù tí wọ́n ń bọ́. Ọlọ́run ní bí tó láyé. màálù gbogbo ẹni tí ń bọ nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹni yẹpẹrẹ bá ti wà, ọlọ́run tó láyé náà ọlọ́run ní wọ́n orí kó ìbínú látọ̀dọ̀ wọn ọlọ́wọ́ ọba wọn ọlọ́run láàfúyẹ wọn ayẹyẹ wọn nílé ayé wákàtà àdékà ọlọ́run gbogbo àwọn tí a máa ń àbámọ́dá ìbínú ọlọ́run ní kẹ́yìn irú oúnjẹ àwọn òótọ̀hún àbámọ́dá lòkúta tó rì mọ́lẹ̀ tó ń dàgbàdó fún ìbínú ọlọ́run ní kẹ́yìn ọlọ́run ní gbogbo àwọn tẹ́bọ bá ń bẹ lọ́nà àwọn ẹmá fi títóbi sọ́dọ̀ wọn tí a ń ríwó níláyé nínú tí máa fa ìyẹpẹrẹ fún ìyàn ilẹ̀bọ̀wà ẹ̀kẹ́jì òun ní kéèyàn ọ máa ja ọlọ́run àtòjíṣẹ́ lógún ọjọ́lọ́run lógún wọ́n fẹ́ gbé gbé kàkà rẹ̀ tó jẹ́tọ̀ ọlọ́run rọ́rá ẹgbẹ́ ìjìnà kẹsẹ́rẹ́ níwájú ta mi kẹ́tì máa sílẹ̀hùn ẹgbẹ́lọ́bọ̀ mí ní ìkà tó jẹ́tọ̀ ọlọ́run ọba yẹ gbá bó ṣe wò kó tóbi tó láyé tó ń wọ́ tí ó ti lọ́gbé ọlọ́pàá lọ́gbé àti ráwà àpá àti ọlọ́pàá gbé àwọn olówó dúó tí án owó nà mẹ́ ọlọ́gbé pamọ́ ọjọ́ lóun lógún nù bá àbáhùn lọ ń jà lógún bọ́rọ̀ ọlọ́run takò ní

inú ẹ̀lẹ̀ èèyàn ti rí yẹpẹrẹ ọlọ́mọ yẹpẹrẹ wa ẹ̀kẹta òun náà ni sọ̀bẹ́sẹ̀lú ọmọ yẹ̀yẹ́ èèyàn ni máa sojú méjì ma jẹ́ ńlé sẹ́yìn máa jẹ́ ńlé eégún ìmá yẹ̀yẹ́ èèyàn ni ìmá fúyẹ́ èèyàn ni tó bá ń ṣe jẹ́ wọ́n mọ̀ ọ́ kò sí ibi tí wà láyé tí èsì ìlànà wọn ọgbẹ́ torí wípọ́ oníṣẹ́ ìsìláàmù ẹgbẹ́ òsè wájú ní ní padà bí oró lé nǹkan sí ọnù ọwá yẹpẹrẹ náà ọba tún ní àjẹ́gíní ah, yìí ní igun tí ó dòótọ́ kó dúó sísí kí wọ́n mọ̀ bí tí wà tó wà tó bí àwa bọ́ bá dùn bí ọlọ́run ní agbára wà rẹ̀ bọ́ bá sì kùdí ó lọ́dọ̀ tí náà ní a máa bọ̀ ní máa wá sí wa kí ni a ní ibi wọ́n jí láàárọ̀ wọ́n mọ́ ẹni ayé ń

ti jẹ́jọ́ òtún bí kò bí tó tó fi díjọ́ kẹjọ kejì kò sí bí àdánwò sí ọlọ́nkálùkù wó dojúkọ mọ́gbẹ̀tàn ìsìláàmù ló ní darí tó dáájú bẹ́ẹ̀yàn bá ti ń sojú èdì tàbí òun gbé títóbi fún tó yàtọ̀ sọ́lọ́wọ́ yẹ̀pẹ̀rẹ̀ lọ́ọ̀bá pàdé ìgbésí tó bí fún tó yàtọ̀ sọ́lọ́un ẹ̀pàá náà yẹpẹrẹ ni ọlọ́run ní sọ̀rọ̀ ó ọlọ́run láwọn mùnáfìkì àwọn ní a máa ń sọ fáwọn sàábé pé ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dùndú yìí máa ń láta pọ̀ ẹ̀gbọ́n máa ń sọ fẹ́lòmí sọ̀bá ti múra sẹ́sìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ dúdú rẹ̀ ń láta ó hè mọ́rọ̀ ìpé kí náà àwọn bàbá wọ́n dánú ó kí ni kí náà bàbá ní kí sí nǹkan náà àwọn bàbá yìí ní sí nǹkan rẹ̀ nù ẹnìkan ti wí ọ́ ti wí fún mi rí olú ẹnìkan ọjẹ́ ọlọ́mọ Ewo ní ti ọba fi ọyẹ orógùn mú ọkà náà dáadáa a máa ní kókó Ẹ̀yọ́ ní kókó èwo ní <laughs> ẹgbà àwọn fi tí ò ní túnmà dẹ́rù báyé wọ́n máa sọ pé kí ni tẹ́ bá padà dé lóòlú ẹ̀yin tí ẹ

wálé rọ̀súúlì ó tún jẹ́ tàwọn ànábì mi tí wọ́n ní ó tún jẹ́ tàwọn olùgbàgbọ́ òdodo wà láti lálémọ́nà méjì ọlọ́ni ṣùgbọ́n ẹmùnáfìkì ẹ̀mà ni ẹkẹni nínú tí wọ́n fa yẹpẹrẹ òun ni tìmùráwù alìmàásí kéèyàn máa rin kọ máa rin lórí ẹsẹ̀ tí ọmọ kóhùn sí tí ọ̀dá ó sì yàgbó mẹ́ ọwá rò pé o smart ẹlòmí rò pé o smart smart ọ̀n yọ́ kọ́lẹ́kọ́lẹ́ lọ báwọn ìyàwó bọ̀dá olóò smart o smart ọpá fẹ́ tàbí ọwọ́ ní ìbáwọ̀

kí lè lè gílójú òun kẹ́yìn èèyàn lè mọ́ ṣe site níjọ ọba ti ma ọbẹ̀ lọ ó túbá yọ́lọ́ lèmi kó ń dì tí ma sọ ọba tún rí rẹ́dọ́ tún ma sunkún sí lọ́rùn tó ní máa máa jẹ́ ó fi tí ọ̀dá lẹ̀ kèése èèyàn ọmọ tún sunkún sí lórí retí mi àtẹ̀yìn ṣe wípé à ń jókòó máa gbọ́ pé eléyìí dá eléyìí ọ̀dá oríire tá a tẹ́nu ẹlòmíì tí ó dórú eléyìí tí ọ̀má yóò kàn máa lọ nínú kíni nínú tí ọ̀dá náà ni ṣùgbọ́n mi àti ẹta àmà ò túmọ̀ sí wípé a lè má rẹ̀ ni tí ó tún máa ṣe tó díẹ̀ wa a máa rí ṣùgbọ́n mo bá ń gbọ́ yìí ama sunkún ọkàn ẹkún ọkàn láti ìjọ ń dé yìí ọjàmì jẹ ní lẹ́mí wá sí máa ń já àyàn jẹ ó léyìn ó lè kaná a máa jọ wà sí gan yọ jájẹ́ wà sí gan mọ̀ pé àà ah, èmi gan mọ́ kọ́kọ́ ni wá sí ikọ́ ò tó mú ọ gbọ́dọ̀ máa ṣe wá sí nítorí èèyàn ọ máa ṣe nítorí torí tara ti ẹgán ẹ ma ń dẹ́ni tí máa ṣe wá sí nítorí èèyàn mà tí wọ́n bá ti ń débì kan tí wọ́n máa ṣe wọ́n máa foni wọ́n ní ṣe wá sí ìtàwọn olóṣèlú ní máa ń dùn wí lórí agbóhùngbà tí ọgbà káàdì pdp kọ̀gbá tí apc ẹ̀yìn ni wá sí máa ń dùn ṣe lórí yín títí agán àìran tí agán bẹ́m̀bẹ̀ láìran lórí yàrán káyé ó lè da àìran tí àwọn àfáà láyé òfin rójú

bíkálùkù bá lè gbóná dé ní nílá fi gbọ́dọ̀ máa fi ṣe fúnra wa èyàn gbọ́dọ̀ èyàn gbọ́dọ̀ máa ṣe ìsìmúra alìmáàṣì ẹ̀ẹ́ká máa wá fẹsẹ̀ lọ́ra kásọ́ di kírìmù tàbí máa ń para èyàn máa ń wẹ ní tàbíkọ́ wa máa sọ tó bá dìgbà kan bàbá yà wa náà ó fi ilẹ̀ à nígbò gbọ́lọ́mà tó dáńgbò lọ́mà tó kú o mẹ́ lọ́mọ́ sàláìsàánú wa nínú tí máa fàyẹ pẹ́rẹ ni o èyàn mọ́ kọmọ kẹsẹ̀ kún bá ìtìlérẹ̀ kú o ń díẹ́sẹ̀ Ọlọ́run ní dúró bá jẹ́ àlé ìmú zílá. Ọlọ́run lélẹ̀. Gbogbo ẹlẹ́sẹ̀ gbogbo bí ẹ bá ti rí, bí ẹ bá ti dé wọ́n máa yẹpẹrẹ ní. Àbòlé mú. Ṣé èyàn bá ti ń sí ẹ̀ṣẹ̀? Yẹpẹrẹ ní, àbọ́ àwọn Asẹ́nubàṣírí, ó nílàkọ́ dí àbàlọ́wù, àáyí yàṣí àbùdún ilá àzálà gbogbo gbàtẹ́rù kan bá ń ṣe ọlọ́run ọlọ́run èéfì ilẹ̀ kọmọ yẹ̀kọ̀rẹ̀ àwọn ẹni sáájú bí a bá rí bí a bá ń lọ́gan lásán tí a fẹ́ ṣe kọ́ aspect fúrò láàrin wọ́n sí so àpẹ ẹsẹ̀ tó fi kọ́ wọn ọ̀tẹ́rùn àbọ̀tẹ́rùn yẹpẹrẹ kan ní kí èyàn máa fẹsẹ̀ kan tí ó ṣubú tí ó dà wó lulẹ̀ lágbádọ́ kẹsẹ̀ dé yóò dànù àwọn ẹni ìsáájú wọn máa ń rí níyà àtọ̀dọ̀ ọlọ́run gbọ́n tó bá ti sí àtọ́ kan wọn ọ̀fẹ́ àforíjì ọlọ́run wọ́n wà gbá bóyẹ́sẹ̀ tí mo sẹ̀ lóbi èmi àtẹ̀yìn kọ́ ìyóò yà tọ́rọ ara tí òye lọ́màdámá ìyàwó yà ìyà tí ó rọrùn ara ẹ̀yẹ kọ́gbọ́n ara dára ẹgbẹ́ òye ẹlòmí nǹkan tó lè lọ bá ya nǹkan gbogbo ọ̀rọ̀wọ̀ yí ya ọ̀rọ̀wọ̀ yí èmi náà sì ń ilẹ̀ kẹrìnjọ́ tí bá sí àdálérí wá bá yí ẹmọ̀ tẹ́ ṣe má sádàlérí lọ bá yóò yá rárá tí mọ́ sì mí gbọ́ ọlọ́run èé lo àwọn o fún aburú o a máa lọ́wọ́ tí sọ ọmọ wọn ṣiṣẹ́ ẹ̀búrú tí ọmọ wọn sáburú ṣùgbọ́n ò ní wà ní fún lága ò ní dága síndì tó bá lọ́bá ti dé arúgbọ́n pé ó ní ó ti tí àgà síndì nù ọwọ́ kan rí pé wọ́n ma bá ṣe lọ lára ẹ̀ta ara ní wọ́n mọ́ mẹni tí ṣí ibẹ̀ ló ti gbádùn wọ́n máa ń dà ní ọgbọ́n ti wí fún àmì ìka àlùkò ánù ni ọlọ́ọ̀ ní àláwò àwọn ọlọ́wọ́ ọba dáadáa ìgún ọlọ́run ní mọ́ mọ́ta mọ́ máa jẹ́ mọ́pẹ̀ nìkan ní ṣe ọlọ́run lémi ọlọ́run ẹni tí ń bẹ́ẹ̀ ọlọ́mà ọlọ́mà bẹ́ni ká wọ́n sáàkùnmọ̀ bá ti ẹlọ kàfà bí láàyè wà lè ẹni tí omi lólùgbójúlé èyàn bá ń pèrè lọ́fẹ́

wọ́n sásọ fún pọ́lọ́run lọ́bá àgbà ọlọ́lẹ́mì mọ̀mọ̀ ta yí ibi ó ti lè mọ́ni kójókójó lọ́nà mọ̀ sákiri ibi tí ó ti ṣe gan mọ́ta mẹ́ àdébẹ̀ ọmọ ọlọ́nu ọlọ́ni nínú tí máa fa yẹpẹrẹ fẹ́ nínú ẹ̀ náà ni kíbùrù gbéraga gbéraga bá ti wà ní ẹ̀jẹ̀ èèyàn tí ń rí rẹ̀ rí èmi èmi rí yọ́ ma yẹpẹrẹ ni ọmọ yẹpẹrẹ ni anábì yóò ṣàrò mútàkà bèrú ó ní gbogbo èèyàn àwọn onígbèrágá wó kò wọn jọ níjọ́ àlìkàámà àmùsálù dúrì àmùsálù bí iná gún òníwórì tí súra ti rìjáàl ṣùgbáwò rèyàn náà ni wọ́n lẹ́rìn ṣùgbáwò ní jíwọ́n ẹwà rí àwòrán ní náà àmì tó fi mọ̀ pé ah, bọ̀dálágbájá rí ẹ wọ́n nígbèrè agápọ̀ lóòótọ́ ìyẹn wọ́n dà lónìí rèé yàgìṣáwù ah, mùsùlùmí mi kú lè màkà yẹpẹrẹ ní ogun án inú tí máa fà yẹpẹrẹ nù èèyàn nígbèraga mo fẹ́ kàdílẹ̀ ni a máa tó padà bẹ̀ máa ṣùgbọ́n ní máa jọ pọ̀ ẹ̀kẹfà níbi mẹ́wàá ni wọ́n sì mú afọ aná oníkéyàn ọmọ tẹ̀lífẹ́ ẹnu ma tẹ̀lífẹ́ ẹnu ọmọ yẹpẹ̀rẹ̀ èèyàn ìyàn bá yóò fẹ́ ẹnu ọmọ sáà ń wí fún ọmọ báyìí rárá ló ti sẹ́nu níjọ́ àbùkù bá dé ọmọ pé kéyàn ọmọ lò fẹ́ẹ̀nú ọ̀dá fẹ́ẹ̀nú ọ̀dá o afáwà Ibn Qayyim wọ́n ní kúlè abúdín bìdáyà tó wà ní háyà gbogbo èèyàn ló ní bẹ̀rẹ̀ ló sì lópin gbogbo èèyàn ló ní kíni ìbẹ̀rẹ̀ olóṣìn lópin ọwá nípa máa ń ká ná tí ìdáyà tó ń ti bá wulẹ̀ àwá ẹni bá wá jẹ́ pé ìtẹ̀léfẹ́ ẹnú ló fi ṣèbẹ̀rẹ̀ ọ̀ràn ti ẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìtẹ̀léfẹ́ ẹnú ni ká ná tí ní àáyẹ tó ń àzílò wọ́n sọ̀rọ̀ wọ̀lẹ̀ Ah, àti kéré ẹni wọ́n padà kéré ẹ̀kan ẹni àti ìhánà orí máyà nínú tí máa fà yẹ pẹ́rẹ́ ẹlẹ́keje kàkà mẹ́wẹ̀ wà lógere òun ni ahun èyànjá ahun ṣíṣe èyí láhun ó níyì ẹbà bàbá náà máa wú aléyìn láhun ó níyì hmm. alìbúkúlù wà lè mẹ́jìdù láyé kẹdọ́ṣì máa òhùn máa lẹ́yìn ọkọ̀ wọn ọlá wọn wá ní mọ́gídù ọwá fẹ́ máa gborí ọfẹ́ wọn máa pé à káàbọ̀ ó sì ra búrẹ́dì dé ó kí bàbá aṣọ ó gbé wọ yàrá ìwọ nìkan jẹ́ ọmọ ti gbà lọ́wọ́ rẹ̀ ó pé búrẹ́dì mẹ́nu mi rẹ̀ ó gbà lọ́rẹ̀ àbẹ́lọ́run ti ẹ̀sọ́kọ̀ fún yàn tí ó rí tọ́lọ́run ṣe pé mi ọ̀bá tí tí kàá síṣẹ́ ó ti kọ̀ tí ó sọ wọ́n ma ni nígbà tó wọ náà wọ́n bọ̀ tí ó sì tẹ́ ogbé lọ ó sì lọ ó sì sùn ọha bá wọn ọmọ tí wọ́n bọ̀ òníwọ́ wọlé òtúnṣe hun ọdàbọ́ òkè ọdọ̀lá àwọn olóòdó ní ọlọ́lá ó ti kọ̀ fún rẹ̀ èyí láwọn kó ní inú tí máa fàyẹ pẹ̀rẹ fún yàn òun làmú wà nínú ẹ̀ nítorí àsìkò onígbò ògbà tí èyàn bá ń fi sùtá sàwọn ẹni ọlọ́run tó sì yẹpẹrẹ wọn tí àwọn ẹni ọlọ́run ọ̀jọ́ lójú ọ̀hún wọn ìwọ náà ń wá yẹ̀yẹ lọ́dọ̀ ọlọ́ni o ọ̀hún wá yẹpẹrẹ nù láyé àwọn tọ́lọ́ ń pánlé ẹni tí èyàn ń pánlé òun làwọn tọ́lọ́ ń pánlé iná àkàràmà fún ìdàlá ọ̀sá máa béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn tọrọ ẹ̀bọ̀dá ìrí kí ní kan bẹ̀rún wọ́n ìsọ̀fọ́ sí ọkẹ́ ìbọ̀dá ọdún yẹ̀yẹ̀ ọ̀sá máa tàtọ́lù lè máa fi àìdì náà a máa gánù owó tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn gánù nínú tí máa ń fa yẹpẹrẹ oníkálùkù ọ̀fẹ́ máa ṣe tiẹ̀ ní ọ̀bá yẹn kálùkù wọn máa ṣe tiẹ̀ kí máa ṣe tẹ́mí kò sí yìí mẹ́ o àbùkù ní bẹ́ẹ̀bẹ̀ wá tọ́ sí mú àṣẹ́tọ́ Àti dáfírí tò ní, ọlọ́mọ ti láwí ma. Ọlọ́nílẹ̀ ànábì má jẹ́ ọ̀pọ̀ ọ̀nú jẹ́ gbogbo ọ̀rọ̀ rúrùn táwọn kèfèrí ń sọ fún ọ ìnàlẹ̀ ìlàtàlẹ̀ láàáyé jẹ̀mí. Gbogbo tí ń ṣe títóbi ọlọ́run lónìí ibẹ̀ láti wá máwọn nǹkan tí máa fa yẹ̀pẹ̀rẹ̀ bí mẹ́wàá. Ọlọ́ni gbogbo ń fẹ́ ń sọ ọlọ́run gbọ́ ó sì máa ọgbọ́n tí ó ń sọ mọ́rọ̀ wípa àgbọ́ àtókù ọ̀n wèrè àgbọ́ àtókù ọ̀ ní oúnjẹ àgbọ́ a ti mọ gbogbo tí ń ṣe ọlọ́la máa aláyé náà lè láàyè ọlọ́run ní tèmi ṣe gbogbo tí ń bẹ ń sánmà tí ń bẹ nílẹ̀ Láàrín àtàbí òun ìgbòdè láàrín yóò fẹ́

وإنهم إلا يخرجون وإنهم إلا يخرجون الحمد لله رب العالمين Adúpẹ́ arójú ara ìgbọ́ tó ní, a ara ìwí tó ní, já kọ́tọ̀lá. Thank you.